fọfẹ́ ìpè múùvù ó jẹ́ kí ẹ pè kẹ́ẹ̀kọ́ nǹkan kẹ́ẹ̀sì lọ sórí ẹ̀rọ ayélujára tí kò ní ná yín lówó tó pọ̀ rárá. ẹ tẹ étoile cent trente trois dièse láti jàǹfààní rẹ̀. láti bá olùgbaninímọ̀ràn wa sọ̀rọ̀ ẹ tẹ òǹtẹ̀ ẹ̀jọ láti gbọ́ àlàyé tó kọjá ẹ tẹ òǹtẹ̀ ẹ̀sán láti padà sí ìpele tó kọjá ẹ tẹ òǹtẹ̀ òfo